وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi wa sallallahu wa sallam wa barik ala rasulihi. وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته لا يوفين إليه سيادة فمولون أبا alhamdulillah ọjọ́ rí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà النبي محمد صلى الله عليه وسلم سبحان من خلق الورى بمشيئته ẹ̀rọ ọlọ́run ọba ni ànábì náà منهم مقصر عمره ومعمر àwọn ọmọdé ọlọ́run ọba kójọ kò bá ṣẹlẹ́kùn yọ́nà rẹ̀ fún àwọn sàhábà àmín bẹ́ẹ̀ náà ni a ń bẹ ọlọ́run alẹ́kùn ìgbésí ayé rọrùn ẹ̀sàlékún àgbọ́yé ẹ̀sìn àti rísíkù halal bẹ̀rẹ̀ ọ̀bá kójọ kó túbọ̀ ṣe fẹ́ ní kankan wa ẹ̀mí akẹrẹwà káàbọ̀ lónìí sórí ètò ètò yìí ìpè òdodo àbẹ̀ọ́lọ́run fún àwọn olùgbàwé ètò yìí kọlọ̀nkọ́ má ṣàbà ṣàlékún dáadáa rẹ̀ fún wọn àmín dídá bá wọn tó kó wọ́lá dáadáa táwọn náà fi tí wọ́n ní ṣe àwọn tó ní jù wọn lọ́pọ̀ láyé ṣùgbọ́n àwọn náà níyàn dáadáa wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n lè rántí ìpìlẹ̀ àwọn tó tara wọn jáde àbí ọlọ́ọ̀bá kójọ kó mọ́ṣẹ̀bà إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير ربا شرع إخوان القرآن رأى لكم ششو إليتي ونكمي Ele tí ó jẹ́ authentic ọ̀rọ̀ ilé tí ó lálébù kankan nínú ele tó pé pérépéré ele tí ó ní ìtakùrẹ ní nínú náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ti ṣe Al-Qur'an ọ̀rọ̀ kan ṣoṣo ilé tó ṣẹ́kù láyé ìwé kan ṣoṣo tó wà láyé tí ò sí ẹ̀rọ ẹ̀yọ̀ kan ṣe báyìí nínú ẹ̀ látòkè délẹ̀ ibẹ̀ náà lọ́lọ́run ti ń bá wa sọ̀rọ̀ ní ètò fi rán wá lákùjì سيا نبي محمد صلى الله عليه وسلم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا أنا أبوان صفوان بيك لا جاجر محمد إنا أرسلناك بالحق لا رجع ولا بلا رأي لا في اسمه بشيرا ونذيرا أنتوا وانين ما إيش kíra òjíṣẹ́ yìí kó bá lè jẹ́ olùfúnni ní ròdùnú bashiran wa nadhiran kó fún àwọn tí wọ́n bá gbà tí wọ́n gbọ́ tí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run ní ròdùnú pé tẹbá ti ṣe ilé ìyọmà àlìjánà níyàn wa nadhiran tẹbá ti kọ̀fin Ọlọ́run bá mọ́ tẹ kírun tẹ gbààwẹ̀ tẹ jìnà sẹ́ṣẹ̀ tẹ ṣe gbogbo ìfẹ́ tọ́lọ́run tẹ ṣe fẹ́ ti ṣù. Mm, fún wọn ní ro kún wọn ti di ọmọ àlìjánà bó ṣe wà nínú Al-Qur'an nínú Suratul Baqarah tọ́lọ́run wa bashiril ladhina amanu wa amilus salihati anna lahum jannatin tajri min tahtiha al-anhar. ọlọ́run bá ní rẹ̀ Muhammad bá mi fún àwọn èèyàn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo fún wọn ní ro dùnú wa bashiril ladhina amanu fún àwọn olùgbàgbọ́ òdodo ní ròdùnú. Ànàlàhùn jàǹnà tí ń tẹ́jẹ̀rí mi ń tàṣà tí hẹlẹ̀ àníhàr. Àwọn tí wọ́n gba tọ́lọ́run lódodo tí wọ́n ọ̀dà ìlú tẹ̀ sí wọn pẹ̀lú nǹkan míì, wọ́n lú nǹkan míì pọ̀ mẹ́sìn wọn. Fún wọn ní ọ̀rọ̀ wípé àlìjánà wà fún wọn ibi tí wọ́n máa dé sí nìyẹn. Good news gbọ́dọ̀ wà fún lóríire bọ̀ṣíyá pé bad news náà máa dúró kalẹ̀ fún lórí ibú kọ́lọ̀kọ́ ṣe máa sí lórí ibú. yá ayyuhan nabiyyu inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. àwọn àyàtọ̀ Qur'an pọ̀ gan-an níbi tọ́lá ti ń jẹ́ ká mọ̀ yìí pé iṣẹ́ tó Muhammad lọ́wọ́ yìí iṣẹ́ sọ fáwọn èèyàn tí wọ́n bá ìròdùnú wà ń lẹ̀ fún ọkọ̀ màlìjánà ni wọ́n. ayuhan nabi yu. ẹ ìkànnà sílẹ̀ ilé ọlọ́run ni mo pèrè muhammad. inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. aláàánú ọlọ́run sáwọn èèyàn yìí ṣáàhìdà kó o lè jẹ́ ni tó máa jẹ́rìí gbè wọ́n àbí jẹ́rìí takò wọ́n lálùkẹ́ àmọ́ yìí pé tẹ́bí mo sọ fún yín. wa mubashiran. kó o dẹ̀ tún jẹ́ olùfún wọn ní ìròdùnú pé ńgbà tẹ́yìn gbọ́ jẹ́rìí kọ́rọ̀ ń jẹ́ sáyọ̀ lónìí. wọ́n náà bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn ajásáyọ̀. wà nàbírà. abala kejì nínú ẹ̀ náà ni nàbírù ìfúnni ní ìkìlọ̀ tẹ́ ẹ̀ bá máa gbọ́ tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá máa gbà tẹ́ẹ̀bá máa yí padà tẹ́ẹ̀bá túbá tẹ́ẹ̀bá fòlé jíjà alẹ̀ tẹ́ẹ̀fì wà bàjẹ́lẹ̀ tẹ́ẹ̀fì ṣìnálẹ̀ tẹ́ẹ̀fọ́ sílẹ̀ tẹ́ẹ̀fowó ìlélẹ̀ tẹ́tú ṣe ń da nǹkan mí pọ̀ mẹ́sìn tẹ́ ń ṣe tọ́lọ̀ wọn fẹ́. Suratul Ahzab. Suratul Ahzab lélẹ̀ yẹn náà tún wà. Aya 45. Aya 45 ọlọ́run bá ní tẹ́lẹ̀ bá ti gbọ́ kó jíṣẹ́ sọ fún ẹni tí ò bá gbọ́ngbà náà wípé ìyá ń bẹ fún o. arúsẹ́lẹ̀ náà ka ilá ka àfàtẹ́lẹ̀ náà ṣe bá ṣe ìran wà nàbí rọ wàlákin na akisarọ náà sí láyà àlámọ́. ẹ máa rí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa tá a jọ ń lọ yìí. wípé ọ̀rọ̀ pọ̀ nínú alkùránì bí sí ọlọ́run bá ti ń jẹ́ ká mọ̀ wípé nǹkan méjì ní iṣẹ́ táwọn ànábì ọlọ́run máa ń gbé dání kan fún ní ní ròdùnú kọ́dẹ̀ kìlọ̀ ìyá àwọn tó lè sọ ní di ọmọ náà kọ́ kìlọ̀ rẹ̀ fún ni ìyẹn ni kan fún ni kan jẹ́ bashir kọ́dẹ̀ jẹ́ nadir. wà máa àrùsàlínà kí ayé láta fẹ́kẹ̀lẹ́nà. anábìnrin àlọ́lọ́ ń dàrẹ́ tọ̀rọ̀ ọlọ́nà àárín ẹ̀ sí gbogbo ayé ni ò àárín ẹ̀ sí lè kọjú gbogbo ayé lọ káfàtà lè náà. Ayà ilé ìlà máa ń sábà fi ran wa létí pé ànábì nìkan ṣo ló ní ìròyìn oníwà sí àgbáyé. Sọ́rọ̀tù sábà. Ẹ̀nínú sọ́rọ̀tù sábà ní ayé ilé wa. 28. Verse 28. Wà máa arúsẹ́lì náà ka ìlà káfàtà lè náà. Aláàánú ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ sí

wọ́n gbọ́ wọ́n fi ṣàwẹ́wà wọ́n gbọ́ ọ̀rọ̀ péré ni wọ́n wá retí pé kí ni gánà sẹ́yìn kúrí sẹ́yìn dọ́rùn bọ̀ ni eléjáde wọn ọlọ́run ọba. ìnáà أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير وإن من أمة Aya 24 náà ládé ń bẹ̀. Ọlọ́run bá ní gbogbo àwọn òjíṣẹ́. Wa in min ummatin. Ó ní kò sí àwọn ọjọ́ kan. Illa khala fi hà nàdír. àtúkọ́já tó pé òun fi òjíṣẹ́ kan ránṣẹ́ sáàrin wọn kó lè máa jẹ́ ẹ̀rí jẹ́ mi nìṣó jẹ́ ẹlẹ́ni sọ fún àbẹ́ ẹ̀rẹ́ ni sọ fún yìí. hà nàdír. ẹlẹ́yìí táwọn òjíṣẹ́ máa máa wá kìlọ̀ fún wọn nípa ìyá ọlọ́run nípa tí wọ́n lè ṣe wọ́n ní tó bá ti ṣe wọ́n ti jẹ ní ìyá kọlọmọ́ jẹ́ kí mi àti ń jẹ ní ìyá o àti gbọ́ ìmì àti ẹ̀nà àti gbọ́wà sí dáadáa o àwọn náà ńlá ìyíta lè dákà fún rárá wa ń ká o tọ́ tẹ́yìn bá wá gbọ́ tí ò bá tẹ̀lé ìbẹ̀lọ́n kójọ kó má ṣe ní ẹran ọ̀yà kó má jẹ́ yàrá yẹ kó má jà jẹ́ nínú جاءتهم رسل بالبشرات وبالزبر وبالكتاب المنير ọlọ́run jẹ́ ká mọ̀ ipá àwọn òjíṣẹ́ ọlọ́run wá jíṣẹ́ fún àwọn èèyàn ni ó dẹ̀ ká mọ̀ pẹ́ ni ẹlòmíì nínú tí wọ́n gba òjíṣẹ́ ọlọ́run tí wọ́n tẹ̀lé àwọn agbódodo yẹn wá dẹ̀ sára bẹ́ẹ̀ sórí rí. lèyà ní hálàkà àǹbáyínà. ọlọ́run ní ń òjíṣẹ́ ọlọ́run sọ fún adẹ̀tú wá padà wá parun òdodo ló gbọ́ o kàkà kó gbà kó tẹ̀lé bẹ́ẹ̀ mìíràn ṣe ń gbọ́ wà sí ní ìsìn irun wọn aláwọ̀ bá sọ nínú Al-Qur'ani pé bájínà dé ti gbọ́ rẹ̀. nìyànjẹ́líkà mẹ́rin hẹ́lẹ́kà àmbájínà. wá sí òdodo kan lára ó tún wá hàlákà ó tún wá parun. wàyáháyá mẹ́ni hajjá àmbájínà. ọlọ́ni bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà òun fẹ́ ó fẹ́ ṣoríire ó fẹ́ là òdodo yẹn àdẹ̀dọ́dẹ̀ àdẹ̀jókùn fọ oríire fún òun á kàn yí padà lójijì ni àwọn ajá ọlọ́run fún rere ó fi ṣe kàn gẹ́ ni tó dẹ̀ tẹ́ bá ti ń gbọ́ kìlọ̀ gbà kìlọ̀ ìyípadà ò túnra rẹ̀ ṣe ò má jókòó kó ma wá ronú pé ẹwò ọlọ́run ti mọ́ wọ́n tó the situation Nigeria jàre èyàn lè wà ní ìlú yìí kó má gbowó èlé ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ èyàn lè wà ní ìlú yìí kó má jalè òyìnbó ṣiṣẹ́ láwọn ọ́fíìsì káàkiri ẹ̀kí ẹ̀ máa dàbí ọgbọ́n èlò ní sálárì wa à ìwọ fẹ́ dàbí ọgbọ́n èyí tó máa padà sọ́dí agọ̀ ọmọ ẹlọ́wọ́ lálùkì àmọ́ ni ọ. lè ahàlẹ́ kàmán hálàkà àǹbà jìnnà tí wọ́n yà hàyà máa ń hàjà àǹbà jìnnà. bí ọgbọ́n tó lè dá ni ẹ̀tí wọ́n bá tún ní pọ́wọ́ tún lè ṣe mí tí ò ṣáà ní iṣẹ́ ìjọba ẹ̀ lọ́wọ́ máa dágbọ́n ṣe ó lè máa sáà díẹ̀ náà nínú iléko ní pọ́tì ó lè wá nǹkan mí tún máa dágbọ́n tà tí wọ́n ṣàfi ní tó fi ń sọ̀pọ́tì tó ń gbà ṣùgbọ́n kó wáyé pówó ìjọba owó aráàlú ló òfin ìsìtéṣọ̀ lè ṣe rí nìyẹn jàre ọlọ́ngán ti mọ bí ìrúwá ṣe rí alìkíyàmọ̀ ò lè rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn àà ah, ètò ti wà nílẹ̀ automatic screen ti wà tọ́lọ máa ṣe fáwẹ̀ ẹ̀dá ti gbé kalẹ̀ fún wa. wọ́n yóò kẹfì bú kẹfà pọ́ndì kẹsàbẹ̀lẹ̀ bí iná mi ń kọ́bẹ̀lẹ̀ hìn. ọlọ́wọ́ yóò kẹfì bú kẹfà. bọ́sẹ̀ máa máa sọ pé ìta náà ń sọ yẹn ni láláì jẹ́ kìtì ẹ̀ já Àmín. Ọlọ́run bá ní àti tèmi náà àti tàà ń sọ ò. Wà ní yúkà dìbò. Ọlọ́run ní tán bá pè ọ̀rọ̀ ànábì tán pè ẹ lóní rọ́. Fàkọ́dé ká dábà lẹ̀bí náà mi kọ́bí lẹ́yìn. Tán bá pè wà fún oníwàásí lóní rọ́ lónìí. Fi ẹ̀kọ́ làkọ́kọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ṣíwájú wa lọ fàkọ́dé ká dábà lẹ̀bí náà mi kọ́bí lẹ́yìn. Ọlọ́run náà tí wọ́n ṣíwájú lọ náà wọ́n pè wọ́n lóní rọ́. gbogbo táwọn èèyàn náà sọ fún wọn wọn gba àwọn èèyàn gìnà gan àwọn èèyàn yàyàkúya àwọn èèyàn ní agídí gan àwọn èèyàn ní gírímákàyà àwọn èèyàn nífẹ̀ẹ́ inú gan ilé ayé wo àwọn èèyàn lójú gan àwọn èèyàn lójú kòkòrò àwọn èèyàn níwà ń wára àwọn èèyàn ẹ̀mí wọn ó lé láti ṣe dáadáa ẹ̀mí wọn rọ̀ gan láti sáré ṣàbúrú ọlọ́ni tí ẹ̀kọ́ làkọ́kọ́ gbogbo níwà tuntun nínà wọ́n náà tó dúró dédé pẹ̀lẹ́sìn lónìí táyé wá ń yọnu sí ẹ lára ti kọ́kọ́ ò tèmi àti ẹkọ́là kọ́kọ́ ò. wọ́n yóò kẹ́ bìbú kẹ́. ọlọ́run ní sábà sọ pé Ọlọ́run àwọn tàbẹ̀ ń sọ yìí, àwọn òṣìṣẹ́wọ́díwájú yìí. Rúsùlù hàn bèèrè báyìí náà. Àwọn yẹn náà mú òdodo wá fi hàn wọ́n ní látọ̀dọ̀ Ọlọ́run wọn, wọ́n fáyà hàn wọ́n, wọ́n fi ẹ̀rí hàn wọ́n, wọ́n foríṣiríṣi àwọn àmì tọ́lọ́ ń ṣe sáyé hàn wọ́n. Wọ́n bẹ̀ zuburi wọ́n bẹ̀ lè kìtà bẹ̀lẹ̀ mọ́ ni. Ọlọ́run ni wọ́n dé pẹ̀lú zuburi, wọ́n dé pẹ̀lú àwọn òrí òfin tó kó àwọn ìdájọ́ oríṣiríṣi sínú. Wọ́n bẹ̀ lè kìtà bẹ̀lẹ̀ mọ́ ni wọ́n mú bí òfin tó kílẹ̀ tó wá yanjú gbogbo nǹkan tí ò rújú wọ́n fi hàn wọ́n pẹ̀lú ẹ̀ náà. bèlè bá ìsìnà tí wá bí ìṣòbórí wá bí lèkìtà bí lèmọ̀nẹ́rì. Allah ní pẹ̀lú ẹ̀nà àwọn èèyàn gìnà náà ni ọgbà ọ̀. Mọ́ akọ́bí tó lẹ́bí na kẹfẹ̀rú fàkẹ́ ìfàkà nánà kí. Ọlọ́wọ́ ní ìgbàtọ́rọ wọn ti wá dàbẹ́. Mọ́ akọ́bí tó lẹ́bí na kẹfẹ̀rú. Ìgbàtọ́ ti wá yarí, tọ́ ti wá gìnà tí wọ́n ṣe àìgbọ́nà, tọ́ ti kí mọ́ntáì. Akọ́bí tó lẹ́bí na kẹfẹ̀rú. Ìwọ́lọ́wọ́ àwọn tí wọ́n yẹlá ìgbọ̀nà nínú wọn yẹn àwọn tí wọ́n wáyé tí wọ́n títọ́ bá ní wọ́n lára láti ṣe yẹn òun wá gbá wọn mú pẹ̀lú ìyà fàkẹ́fàkẹ́ bá fi jẹ wọn òun àwọn ọlọ́run tẹ̀lé tí wọ́n mú wá wọ́n ẹnu títí wọn wọ́n

ẹjá jẹ́ òun náà káwọ́ ṣe rí tí ò bá dẹ̀ wá dùn. wọ́n lámà jẹ́ àmúrùnà najjayna Shu'ayban wal ladhina amanu ma'ah. برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين آية نسكن لي ساني كاتن في تو آية تنباب أن نصرة فاطري سورة هود إليه ونصرة هود آية 95 آية 95 ninety four. wàlámà jẹ́ àmúrò náà nàìjíríà iná ṣùáìbá. ọlọ́run bá nígbà tá a ṣe àwọn ọlọ́run bá dé pé ìparun ti dé. nàìjíríà iná ṣùáìbá. pé àwọn eléyẹn náà lánàá àwọn tí ọlọ́run rán ànábì ṣọ́ẹ́gbẹ̀ náà sí àwọn náà gíràn bí wọn náà ṣe gíràn lónìí kọ́ lọ́n bá jẹ́ kí tiẹ̀ padà dàbí tàwọn ẹnìyẹn irú ìyà jẹun tí wọn náà bá gbọ́ ìrù Ah, àwọn náà pa ànábì ṣọ́ẹ́bù nírọ̀. àjẹ́nà ṣọ́ẹ́bà wọn. ọ̀sán gbogbo tó ń sọ fún wọn. wàlàbí náà mẹ́nu máa hù. bí rahmatu minna. ọ̀rọ̀ ni àwa kó ṣọ́ẹ́bù yọ. wàlàbí náà mẹ́nu máa hù àtàwọn tí wọ́n gbà fọ́lọ́run tí wọ́n tẹ̀lé. bi rahmatin minna. pẹ̀lú àánú pẹ̀lú ìkẹ́lá tọ̀dọ̀ àwọn ọlọ́run pé ẹni tó bá ṣe tiwa àánú pọ̀ nílẹ̀ sábẹ́ fún. akhadhati alladhina zalamu sayhatu. ọlọ́run ní ohun kan ṣe náà ní ìlànà kó gbá àwọn tí wọ́n ṣaláìmọ̀rẹ́tọ́ ṣàbòsí yẹn ohun kan náà láti ránṣẹ́ sí wọn ìpanu bá dé àwọn tí wọ́n gìnà ẹ̀. àkọ́dájí lẹ́bí ìnàbọ́lámù sọ ìhàtù. àwọn tí wọ́n mú tí tí wọ́n ṣe ṣìnà tí wọ́n hùwà bàjẹ́ tí wọ́n ta tí wọ́n pààyàn tí wọ́n jìyàn tí wọ́n dalẹ̀ rú tí wọ́n báyé jẹ́. fàṣùbàṣù fi ìdíyà rìhìm jáàbí mi. ọlọ́run bá gbogbo wọn dẹ̀ gbójú tututu nínú ilé wọn báyìí àfi bẹ́ẹ̀ náà lòun ṣe ṣe gbèsè ayé wọn àti wọn àwọn àti gbogbo tí wọ́n ní wọ́n dẹ̀ wá wọ́n parun gbogbo wọn pátá ni wọ́n parun torí ìbínú ọlọ́run ọba ni ọ má ṣe ń tọ́lọ́ máa fi bínú sí ẹ gbọ́nà má ṣe tó máa bí ọlọ́run bá nínú sí ẹ̀. wàyílá fìlà làwọn jẹ́kí láha àkọ́dá tí mo lè ṣíṣà tó bèèrè sí mi fàhà tí mo jà hànàmù wà lábí sálẹ̀mì ha dẹ̀. ọlọ́run bá ní àwọn kan tó rèé. ìlà kí lálàwọ̀ jẹ́kí láha. ọba sọ fún ọ pé ẹbẹ̀rù ọlọ́run. àkọ́dá tí mo lè ṣíṣà tó bèèrè láwùjọ àwọn jẹ́ bákan and this and owó tó ní iyì tó ní gbajúmọ̀ tó ní ọ̀rọ̀ tó ní àlàáfíà tó ní ṣó náà ló bù ẹ lójú. àwọn tó náwó jẹ lọ lánàá ṣèṣojú ẹkọ náà ṣe ń gbé wọn rì mọ́lẹ̀ kí ni ẹ èèyàn tó lẹ́nu jù ẹ lọ ń jà kí ní àná ṣíwọ náà gbọ́ngbà tí tí ń kà ṣíṣẹlẹ̀ ṣó yẹ kírù ẹkú tó máa ń dákú dúró àwọn nǹkan ti ṣẹlẹ̀ àfihàn nìkan kan láàfi dárúkọ òkèèna wà wá wa lónìí tí tó jẹ́ wá bù ẹ lójú tó ní kò tí tọ́lọ̀ tó dáa ọmọ pé mi tí yẹ wà láyé àti lálùkẹ́ àmọ́ ní kò ṣe tọ́lọ̀. fahasbu jahannamu ha gbogbo sin torípé tó máa ń yára ní jẹ láyé o ni mo ti tó báyìí mo ti dà báyìí èmi náà mo ṣe tó ẹwọ́n tí mo ti ní kì í sábà jẹ́ kọkùnrin kó rẹ̀ ń lẹ̀ fàṣẹ ọlọ́run kì sábà jẹ́ kóbìnrin rẹ̀ ń lẹ̀ fàṣẹ ọlọ́run tó bá ti ẹ̀yá gan kò ti bo

gbogbo nǹkan tó kù láyé ló mójútó ṣùgbọ́n tọ́lọ́run yìí nìkan ló wá fọ́ dẹ̀ngẹ̀rẹ̀ mú wá jókòó sí sọ òjókòó sí di ọjà òjókòó sí di owó òwá mójútó business lọ́sùn lọ́sì gbogbo occasion oríṣiríṣi ló ń lọ òwá ara property káàkiri òwá náà wá ń wo àkáǹtì ẹ̀hún rí bówó ṣe ń dún bí bówó ṣe wà lọ́hùn òtùwọ̀ kan náà náà ní sínú domiciliary account gbogbo àwọn tí wọ́n ní gbogbo nǹkan yìí náà lánàá mo béèrè lọ́wọ́ ẹ̀ níbo ni wọ́n kó lọ kódà owó ẹlòmíì gún sí báǹkì táwọn ẹbí ẹ̀gbọ́n ọ̀sẹ̀ lè tírèsì ẹ̀ àwọn ọmọ ọ̀sẹ̀ lè tírèsì ẹ̀ property mi lẹ́lòmí ṣe wàhálà tó lọ ra kalẹ̀ káàkiri ó fi hákà kiri àìmọ́yé mí tó ń gbèsè láti fi tó rà sí. àìnà àádùn àìnà fèrè àónú wa máa ń. a ń tẹ̀lé lọ́wọ́ ẹni o. àìnà àádùn àìnà fèrè àónú wa máa ń. àwọn táǹkà àádùn àwọn dà fèrè àónú dà lọ́rùn dà àárọ̀ màmá ń yẹ ẹ̀sùn máa ń yà kọ́lé gbogbo ọ̀dà. àyìnà máa sáádù wà sáádù wà bàná o. àwọn tí wọ́n ti káwọn ilé ńláńlá jàràjàrà tí wọ́n ti ní ìfẹ́sínẹ́tì oríṣiríṣi tí wọ́n náà mọ̀ láyé yìí lónìí níwọ̀n báyìí tẹ́ ẹ̀ náà fi dáyé àwọn ọlọ́láńláńláńlá jìnkànjìnkàn tẹ gbórúkọ tẹ mélòó ni wọn ló kù láyé nìyí. àlàkálí kúlù alámọ̀jọ́ gínílì kù lálẹ́ àlàkálí kúlù alámọ̀jọ́ gínílì kù lálẹ́. gbogbo wọn náà máa ti lọ gbogbo wọn ti kú gbogbo tí wọn ní ò bá wọn lọ́rọ̀ kan máa sàyọ̀hìn tún lọ hun kúlámì ní humú wàsàyẹ̀dìsí fàáìlà máa kọ́dí fàáìl wá sàyẹ̀dìsí fàáìlà máa kọ́dí. فعل سيعيد الله كل منهم Ìgbà tó dájú ni pé ọba tó ní èmi àti ẹ, ó máa fún ní kálukú wọn lẹ́sàn-án tán gbáyé wọn ṣe. سيعيد الله كل منهم. Àwọn àjọ ọgbọ̀n padà sáàyè kan tèmi àti àti gbogbo ọlọ́lá yìí tí wọ́n ti lọ, àtàwọn ọlọ́lá ti sìn, àtàwọn ọlọ́lá tó tún ṣe ń bọ̀, gbogbo àti mẹ̀kúnnù ààyè kan wà tá máa wá ti pàdé ń jọ àṣàyẹ́ jésì fàìlàun máa kọ́ di fàáyé kò tún sí kárìtì kankan fún gómìnà ọjọ́ náà àṣàyẹ́ jésì fàìlàun máa kọ́ di fàáyé kò sí àwọn kò sí pótókọ̀ kankan tí wọ́n fẹ́ sẹ́ẹ̀tì kalẹ̀ fún ààrẹ orílẹ̀-èdè ìjẹ́ náà wàṣàyẹ́ jésì kò sí fáwọn àwọn alágbára ayé rí fàìlàun máa kọ́ di fàáyé kò sí pé mo fẹ́ ti bí tí mo dúró sí mọ́ tó ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn rárá wà náà ló wà wọ́n ti wà lábẹ́ fún wọ́n ti ojú ti ká ẹmọ́ báyìí. asáyẹ̀ jíǹsì fàáìlà máa kọ́ dé fàáìlì. kò sí fàárí nǹkan báyìí lágbájá wọ̀ ẹrù tó jù yẹn ó le gan dànù àtẹ́bárí tẹ̀lé ààrẹ yẹn àtẹ́bárí kíní ká tẹ́bárí agbọ́wọ́ wọn tẹ́bárí ẹrù tí wọ́n lò tẹ́bárí ṣin kò sí gbogbo ní ẹ̀rọ àlùkè àwọn gbogbo pàǹtí tẹ̀ ń kójọ kójọ kójọ pẹ̀lú ọ̀la yìí. àbẹ̀yẹ kìí ìfàyìn là máa kọ́ di fàwọn. ọlọ́yà ayé ló mọ àkànlọ gbẹ̀sán lọ́hùn yẹn ni. àṣàyẹ jìdì ìfàyìn là máa kọ́ di fàwọn. ọlọ́wọ́ wa sọ ní kálukú lẹ́sọ̀ gbogbo àrà dá nígbà tó wà láyé tó bá jẹ́ dáadáa lọ láǹfààní àti gbáyé ṣe mú kí ẹ kú oríire gbogbo tí wọn náà kópa mọ́ yìí sátètè rọ́jú kó ta nínú ẹ̀ kó fi ṣẹ̀sìn kí ọ̀nà ọ̀nà sójú ọ̀nà tẹ̀sìn ta nínú ẹ̀ kò fi ṣe dáadáa sẹ́bí sára sáwọn aláìní ju àwọn èèyàn nínú فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاسبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أجرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله يبارك فيك آمين ọ̀rẹ́ ilẹ̀ náà ní sọmọ fi parí rẹ̀ lónìí. fàkúnlá àkọ́dínà bí zambihi. ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n dalẹ̀ rú tí wọ́n bayé jẹ́ tí wọ́n hùwà tí ò da gbogbo wọn la wá gbá mú pẹ̀lú ya wọn. bàmí ní wọn mọ ní arizali náà lẹ́yìn hasiba. ọlọ́run náà bẹ nínú wọn ẹni tá ọlọ́run bá ní kí atẹ́gùn òjògo lọ dà láàmú kókó gbogbo tí wọ́n ní kókó wọn dànù. wàmí ní wọn mọ ní akọ́dà tí ò sọ ìhàtú. àwọn ẹlòmíì dẹ̀ ń bẹ nínú wọn táwọn ọlọ́run bá ní kí ohun

wà máa kàánà lọ́hùn lè yẹ sí lè máa hàn. ẹlẹ́gbẹ̀ẹ́ sẹ́rẹ̀ sí fìrà ọ̀nà òun sẹ́rẹ̀ sínú omi ni. Allah ba ní gbogbo oríṣiríṣi àrá láti wọ́n dá. Wà máa kana Allahu liyazlimahum. Ọlọ́run gbogbo ń tàà ṣe fún ọ yìí. Máa kana Allahu liyazlimahum. Ọlọ́run wọ̀ ṣàbòsí fún ọ. Walakin kanu anfusahum yazlimun. Torí pé nínú òrórí ẹgbẹ́ o ṣe ń gbọ́ olè ní Ọlọ́run dájú àrárá o. Ọlọ́run bá wa kì í ṣọbọ̀ dájú. Ìwọ́n náà mọ̀ pọ̀ dáràn tó tọ́wọ́ ìjọba bá tẹ̀ tíjọba bá wá bẹ̀rẹ̀ sí fìyà jẹ tí wọ́n náà wá rí lẹ́ni ju lẹ́yìn ilé oṣù mélòó tó ti wá rùkẹ́ egun wọ́n máa fi tẹ̀ pé ìka níjọba yìí ìka níjọba o lọ́wọ́ títẹ̀ ní ẹ ti pàṣẹ. wàlákin kánú àwòsà mú

الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpò ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ níbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 Facebook page wa ní Da'watul Haqqi lẹ́nà Abẹ́òkúta.